alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ ọba allah alladhi amara bil ihsani ila alwalidain ọba tí ó pàṣẹ ìpé gbogbo àwa tá a bá jọ ma ká ṣe dáadáa sáwọn ìyá àti bàbá wa tí wọ́n bí wa ibadatan min al-ibadati ọlọ́wọ́ ọba sọ ọ́ dẹ̀ sìn fi ń súnmọ́ ọlọ́wọ́ على المبعوث رحمة للعالمين ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó bá nábì wa Muhammad ẹni tá a gbé dìde kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé tó ń sọ fún wa nígbàkigbà ìpè ká máa sàánú àwọn òbí wa wa ala alihi àánú náà kó bá wọn ara lé ẹ̀ wa ashabihi àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ila yawmiddin títí ìjọ al-qiyama ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tẹ́ gbọ́ mi ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá ń bá bọ̀ nípa ìmáṣe dáadáa sáwọn òbí wa méjèèjì nínú àwọn dáadáa tá a máa ṣe sáwọn òbí wa méjèèjì òun náà ni qada'u hajatihima wa khidmatuhuma á gbéra wa kalẹ̀ lẹ́ni tí yóò máa jíṣẹ́ fún wọn lẹ́ni tí yóò máa ṣe bọ̀yì sí wọn lẹ́ni tí yóò máa bí àbùkátà wọn ní gbogbo ìgbà gbogbo àti wọn bá ti ní ká máa bọ̀ àwọn fẹ́ rán wa ń sẹ́ àwọn fẹ́ bẹ̀ wa ń sẹ́ ká gbìyànjú ká mọ̀ pé ní ta fẹ́ ṣe ni ẹ̀sìn ni ta fẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá kọ́dà èyí tó dáa jù òní ká máa lọ lè bá wọn ipe bàbá ìyá iṣẹ́ òlẹ̀ fẹ́ bẹ̀ mí kí lè fẹ́ rán mi torí mo fẹ́ súnmọ́ ọlọ́run ọba wa gbogbo àti wọn ń dà wá láàmú yìí a ṣe sùúrù lérí ẹ̀ bá a ṣe ṣe sùúrù lérí kìyàmù lẹ́yìn bá a ṣe ṣe sùúrù lérí àwẹ̀ nítorí pé ìmájíṣẹ́ àwọn òbí náà òun náà ọ̀kan gbòógì nínú àwọn ọjọ́sìn tá a fi ń súnmọ́ ọlọ́run ọba wa arákùnrin kan nínú àwọn ẹni rí ó wá bá àfáwà Umar ibn Khattab ọlọ́nkọba yọ́nú sí ó ní ìnàlẹ̀ umma ó ní mo ní ìyá kan ìyá mi tó bíbí balaga mini alkibaru ìyá náà ti dàgbà ó ti darúgbó jọkújọkú látàkọ̀dé hajjata ha kò lè dá bí abùkátà rẹ̀ mọ́ kò lè dá jáde kò lè dárìn illa wa zahari matiyatun laha èmi ni máa ń pọn jáde gbogbo ibi tó bá ti fẹ́ lọ èmi ni máa ń pọn gbígbà tẹ́yìn bá pọn bébì hali hadaitu haqqaha wàhálà tí mo kó sí lára ìyá yìí ṣé mo ti ṣe gbogbo àwọn ìwọ̀ tó yẹ kí n ṣe fún ya náà lérí tó ṣe fẹ́mi náà ní kékeré qala la afọwọ́ Umar bin Khattab ó ní kọ́dà orí nǹkan kan ṣe qala alaysa qad hamaltuhu ala dhahri ọgbọ́n tí ń sọ ni àní ìmọ̀ ń pa sẹ́yìn bí yàn náà bó ṣe tóbi tó ìmọ̀ ń pa káàkiri torí kò lè dárìn qala Umar innaha kanat tasna'u dhalika náà ti pọ̀ àmọ́ yàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ni pé wọ́n yàtọ̀ tà máa ń na nígbà tó ń pọ̀n gbà náà tó bá síjú wọ̀ lẹ́yìn yóò máa tọrọ kọ́lọ̀ ń jẹ́mi ó wa an tasna'uhu wa anta tatamanna ha àmọ́ nísìnyí tí wọ́n ń yìí èyí tí ò sọ̀rọ̀ ń bẹ̀ òun ni pé ọ máa gbèrò kó tètè kú kó lè bá sinmi kó wàhálà rẹ̀ ni àmọ́kọ̀jọ́ ra wọn mi àwọn òbí wa méjèèjì

nídìí táàbù lọ́ọ̀lẹ̀ pọnmi wá lásán nídìí ẹ̀rọ yóò dàkálẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́n bá wa a máa tún léṣe a máa fọmọ́tò wọn a máa tún léṣe a máa ṣe gbogbo tí wọ́n bá fẹ́ a gbéra wa kalẹ̀ tí wọ́n máa rán wa ṣẹ́ eléyìí nínú àwọn dáadáa tán ni ká máa ṣe sáwọn òbí wa ni gbogbo ẹ̀ náà àwọn náà láàjì rẹ̀ láyé àti lọ́run nínú àwọn dáadáa tá a máa ṣe sáwọn òbí wa ziyaratuhuma a máa lọ lè bẹ̀ wọ́n wò tọ́nà wọn bá jìn àní jìnnà sí wọn àní jìnnà sáwọn ìyá wa àti bàbá wa a máa lọ lóòrèkóòrè ọ̀pọ̀ wa lé ní àìsábà síbẹ̀ ọ̀pọ̀ wa lè ní àti délé ti pẹ́ àwọn òbí wa ti fojú kan wa ti pẹ́ ẹ mà pé kò bí ọmọ rí ọmọ tó bí kọ́mọ wa bẹ̀ wò ìdùnnú ni gbogbo tí ó bá sì máa ń dùn yánú àti bàbá náà ní ká bá ń ṣe fún wọn èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀ wa lè ní ibi àti ń wo sẹ́ káàkiri wọn ni ẹ má lọlé òkè bẹ́ẹ̀ bá lọlé òkè kò ní dáa fún yín tẹ́ bá lọlé òkè wọn bá ti yín jẹ́ torí ẹ̀ ní òjò fojú kan yá rẹ̀ láti bí ọdún mẹ́wàá láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ológun ọdún wà ọlọ́dún mẹ́ta mẹ́rin wa yóò dà kọ́ bẹ̀rù ọlọ́run kọjú tó lọ tí ìyá náà bá ti kú tí bàbá náà bá ti kú ẹ gbogbo dáadáa tó fẹ́ ṣe sùn nílé ayé kò sí ìtọ́ rọrùn láti ṣe mọ́. ọ̀kan nínú àwọn obìnrin tí wọ́n rìn káàkiri nígbà olè wo sẹ́lọ́dẹ̀ àwọn tí ò rí náà àwọn wá sọ fún pé gbogbo ẹni ọba ti rẹ̀ ọ gbọ́dọ̀ lọ lè kí o kò pẹ́ sígbà tó wòwò kò wò tán lọ́ba rẹ̀ yá ẹ̀ lọ́ba ní òun ní lọ kí ya torí pé wọ́n ti ní kó wọn mọ́ lọ aláàrẹ̀ ìyá yìí wá pariwo pé wàá wò mí wàá wà láfíà míì arábìnrin ọ̀dọ́dọ̀ ya yìí títí ya rẹ̀ fi jáde láyé irú arábìnrin yìí ẹ̀ kí ló fẹ́ sọ wọ́jú ọlọ́run ọba abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọṣẹ́ tó wá sọ́nà nínú àwọn dáadáa tá a máa ṣe sáwọn òbí wa òun náà ni pé ẹ̀ tẹ̀rọ ọmọhùnmá a máa sàpánlé wọn a máa bọ̀wọ̀ wọn ọlọ́run ọba aláàtí sọ fún Qur'an Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ni wala taqul lahuma uff nǹkan kékeré tí ìyá àyàn àti bàbá àyàn ò rí lára àyàn nínú àwọn àbí nínú àwọn ọ̀rọ̀ ẹnu tó kéré jọjọ tí ọwọ́ bá wọn nú jẹ́ ọlọ́run ní ká má sọ jáde sí wọn wọlé àtẹni àríwúmá ọlọ́run ní báwọn bá ń jágbe máa yín ẹ̀yẹn má jágbe máa wọn wọ̀kúnláwọn máa káwọ́lá ń kẹrí má ọ̀rọ̀ tútù ni ẹ máa sọ wàhfidìláwọn máa jàná àdúlẹ̀ mí nàrọ̀ rahma gbogbo ọlá tẹ bá wà ní gbogbo ipò tẹ bá wà ẹ máa fi bọ̀wọ̀ wọn ẹ máa fi pa wọn lé sọ́tọ̀ ìsra Quran seventeen ayah twenty three àti twenty four ọlọ́run bá ní ká máa bọ̀wọ̀ wọn ká máa pa wọn lé tí wọ́n bá ń lọ níwájú Kama máa tẹ̀lé wọn ká máa gbà wájú wọn tàbá débi tá ń lọ kárí pé wọ́n jòkó lẹ̀ káwa tó jòkó a gbọ́dọ̀ lákọ̀ mọ́ wọn lérí a sì gbọ́dọ̀ máa yẹ̀yẹ́ wọn láàrin ìta ká máa pọ́n wọlé ká máa bọ̀ wọ́n wọn ká máa lọ lè kí wọn láàárọ̀ ṣe wá rí kíkítà kí wọn yìí yóò jẹ́ kíkítà sì fara mọ́ ọlọ́run ọba ò ká rò kú fún wọn ọlọ́run ọba ò ká fẹ́rí kalẹ̀ fún wọn láwọn alẹ́ míì tí ìṣẹ̀lẹ̀ yorùbá àwọn máa fẹ́rí kalẹ̀ fáwọn àgbà wọn nílẹ̀ yorùbá ń bí rò làwọn mú ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ ọlọ́run bá ní yá ayọ̀ lẹ́dínà àmánú ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ríkà òun ẹ̀tẹ̀ fẹ́mi ọlọ́run ẹ̀ríkà òun ẹ̀rùkú fẹ́mi ọlọ́run wasjudu ẹ̀fẹ̀rí kalẹ̀ fẹ́mi ọlọ́run kẹ́ẹ̀fì bọ̀wọ̀ mi kẹ́ẹ̀fì wà abudu rabbakum kẹ́ẹ̀fì sinmi wà fún alùlùkẹ́ra ẹ̀ wá ṣe dáadáa sí gbogbo àwọn àgbàlagbà ẹ̀ ṣe dáadáa sí gbogbo àwọn òbí yín la'allakum tuflihun kẹ́ẹ̀ lè jèrè láyé àti lọ́run dáadáa ò sí bí ká máa fẹ́rí kalẹ̀ fún bàbá wa dáadáa ò sí níbi ká máa fẹ́rí kalẹ̀ fún yàrá wa dáadáa ò sí níbi ká máa rùkú ká máa fáwọn òbí wa méjèèjì á dùn kí wọn ni á ti sálámà sí wọn òbí náà sì gbọdọ̀ gbà bẹ́ẹ̀ nítorí pé níta bá fi ń gbọ́ lọ́wọ́ bá tóbi a gbọdọ̀ fi gbé ẹ̀dá kan tóbi nínú àwọn ẹ̀dá ọlọ́ eléyìí wà ní suratul hajj quran twenty two ayah seventy seven eléyìí lágbá ńlẹ̀ yorùbá òbí mi gan kórè ọmọ rẹ̀ ti ń gún bẹ̀ kórè ọmọ rẹ̀ ti ń mutí ti ń ṣe sìná ti ń jalè ọtẹ lọ́rùn ju kọ́mọkúnlẹ̀ fún lọ ẹ̀yin máa yá wa ẹ̀jẹ̀ agbẹ́sìn yé ẹ̀jẹ̀ agbẹ́sìn yé wọ́n ní abọ́ wa àwọn òbí wa àgbọ̀dọ̀ wá fáwọn òbí wa ní ẹ̀tọ́ tó yẹ ká fún ọlọ́ nínú àwọn dáadáa tá a sì fáwọn òbí wa òun náà ni asọ́bùrù alàmà yẹkọrọ̀hùn ibùn ká máa ṣe sùúrù lérí gbogbo àwọn àṣejù wọn ṣẹ́rí gbogbo àwọn òbí tí wọ́n bí wa ní òun rí bákan náà bàbá mi ń bẹ ààhùn ni bàbá mi ń bẹ òkòròrò ìyá náà ò ṣe tiẹ̀ wọn wá koko aláṣejù ni wọn bí wọn ṣe rí ni ìwọ ní bá wọn lò bẹ́ẹ̀ dáadáa ni wọn máa ṣe sí wọn ọmọ wa ṣe sùúrù lérí àwọn aburú ọwọ́ wọn ọlọ́wọ́n bá aláwọ̀ ọyọ́ wa fi sàn ọ́ lẹ́sàn dáadáa láyé àti dọ́ọ̀lù kìyàmà nínú àwọn dáadáa tán ní ká máa ṣe sí wọn òun náà ní ká máa ṣàmójúkò fún wọn ṣe rí àmójúkò yẹn yóò jẹ́ ká lè gbàgbé gbogbo tó ti lọ láàrin wa àti wọn gbogbo táwọn òbí bá ṣe fún ọ láburú gbogbo tí wọ́n bá ṣe fún ọ láì dáa ìwọ gbọ́dọ̀ sẹ̀san abú fún ọ ìwọ gbọ́dọ̀ fi aburú kó o fi san aburú o dáadáa ni wọ́n fi san aburú wọn ìyá rẹ̀ bó ṣe bí ọ lẹ́tàn náà láti hospital ló ti gbàbẹ̀ lọ kò wá yà sí ọmọ kò fún ọlọ́yàn bẹ́ẹ̀ ni ọ̀tọ́jú rẹ̀ ọ wá fi ọlẹ̀ fa títí oyè kò yà sí ọ ọba tiẹ̀ lọ ọ wá padà dèèyàn tó dèèyàn tán ọmọ wa ṣe dáadáa sí yanni nítorí gbogbo dáadáa tó fẹ́ ṣe sí nílé ayé ń bí kò tó gbígbìn nǹkan tó gbìn nígbà tó fẹ́ bí ọ nígbà bí ọ oyè dáadáa lọ́ọ́ máa ṣe sí òní gbogbo aburú tó ṣe fún ọ bàbá rẹ wọ́n máa ṣe dáadáa sí yẹ́ wọ́n máa ṣe dáadáa sí bàbá rẹ̀ bàbá rẹ̀ wá fi ọlẹ́ ọkọ̀ sanwó sukú bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ìyá rẹ̀ ló ṣe wá dálẹ̀ ọ̀lẹ́rí ọwá dèèyàn tán ọwọ́ ara mọ́tò fún bàbá ọkọ̀lẹ̀ fún bàbá ó fi dáadáa sẹ̀sán aburú fún bàbá ni eléyìí ni pọ́n sọmọ ọlọ́wọ́n ọba wa ọlọ́wọ́n bá ní wọlé yá àfù ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yàn ọmọ èèyàn ẹ má ṣàmójúkò wọlé yá sùfàhù gbogbo tó bá wà lẹ́mìí láì dáa táwọn èèyàn sì fún yín ẹ parẹ́ alá tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́ẹ̀fẹ́ kọ́lọ́wọ́n ọba ó fẹ́rí jẹ̀yìn náà ni wallahu gafurur rahim ọlọ́wọ́n ọba yìí lọ́ba aláforíjì ọba oníkẹ́ suratu Nur Quran twenty four ayah twenty two lọ́wọ́ lọ́lọ́wọ́n ti sọ fún wa yìí pé ká parẹ́ ìtọ́ba kò jẹ́ ká tó táwọn òbí wa ṣe fún wa nígbà wọn ní ká ṣe dáadáa sí gbogbo àwọn èèyàn ẹni tó dáa ká ṣe dáadáa sí jùlọ ká sì ṣàmójúkò fún jùlọ òun náà làwọn ìyá àti bàbá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òkú lè wá lédè ìmọ̀ wá ṣe bàbá àti ìyá yìí ká máa ṣàbúrú sí wọn ká máa gbomi lójú wọn ó wà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kabiratun min kaba'iri dhunub ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ọlọ́run bá là tí máa fi bínú síyàn òdísánlá muhammad sallallahu alaihi wasallam anábì ní rídọ̀lọ́hì fi rídọ̀lọ́wàlìdè àsìkò tó mọ̀ pé ọlọ́run bá ń yọ́nú sí ọ lọ́wọ́ ó náà lásìkò táwọn òbí rẹ̀ bá ń dùnú sí ọ wọ́sàkà tó hùmá fi sọ́kùtìlá ìgbà tó mọ̀ pé ọlọ́run bá ń bínú sí ọ lọ́wọ́ lókè sánmà nígbà tí àwọn òbí rẹ̀ bá ń bínú sí ọ yọ̀ọ́dà kẹ́nìkọ̀ọ̀kan wa kálí ètò wa kábà lọ lè mà ipe gbogbo ìmọ̀ tí yẹn bá hàn yára àti bàbá ẹ̀ àbúrò tí yẹn bá ṣe sí yá àti bàbá ká mà pé ọlọ́run ọba àlá ọba tí yẹn sùn tí yẹn kú tí yẹn sì gbàgbé yọ jẹ́ wáyé àláyé ń bí ká tó lọ rú àdánwò yẹn ọba wa náà kó tó di pé a lọ lè a lè jìyà lọ́dọ̀ ọlọ afáwa abubakar wala anabi sallam sọ pé kullu dhunubi gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn máa ń dánilé ayé yuakhiru Allahu minha ma yasha ila yawmil qiyamah ọba wọlọ́run ọba a fi ìyá rẹ̀ sọ́rùn fún yàn téèyàn ò ní jẹ́ nǹkan kan bẹ̀ láyé ìlà òkú kọlùwálìdè àfi kéèyàn ó ṣe ìyá àti bàbá nìkan lọ́lọ́wọ́n ọba láì fi ìyá yẹn lẹ̀ sọ́rùn nìkan fa innahu yu'ajjiluhu li sahibihi fi dunya yóò kọ́kọ́ fi ìyá ni jẹ́ láyé kó tó di pé yóò wà lọ lè jẹ́ ìyá tọ̀run bọ́ bá ṣe ìyá àti bàbá rẹ̀ máa retí wàhálà lé ayé àtijọ́ àlùkìyàmù yóò wá dákọ̀ fásikò ìtúbà kò lè bẹ̀ wọn kò túbà kò máa ṣe dáadáa sí wọn kí wọn ò lè bá rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa jazahu birril walidain gbogbo ẹni tí wọ́n wá ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì wọ́n ní kọ́ máa dùn rẹ̀ nú kó sì máa mọ̀ pé dáadáa ń bẹ wájú fún lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀san tọ́lọ́run máa ń sẹ́ni tí máa ń sànú àwọn òbí ẹ̀ tí ń ṣe dáadáa sí wọn alákọ̀ọ́kọ́ òun náà ni mahabbatullah ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run ó sì yọ́nú sí ọlọ́run ó sọ di wàlí nínú àwọn wàlí ọlọ́ ẹlẹ́ẹ̀kejì kẹsàtò rìsíkì wà tó lélẹ̀ ọmọ rẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ gbá ya arísìkì rẹ̀ owó ní tán lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ máa sínà fún níbi tóró àti ibi tí ó rò ẹ̀mẹ̀ rẹ̀ ó sì wá gùn lérí dáadáa anábì ní masarahu ayò máa dalahu fi ọmọ rẹ̀ ẹni bá fẹ́ kọ́lọ́wọ́n fún un lẹ́mí gúngùn wáyé wá sa aláhu fi rìsíkì tó ti fẹ́ kí ọlọ́wọ́n bá alá kọ́ gbá ya arísìkì ọ̀hún wàyí dífà ánìmù mi tata so tó sì fẹ́ kọ́lọ́wọ́n bọ́ sọ̀rọ̀ níbi ikú níbi ikú ògìgì ikú burúkú ikú gbóná fáliyẹ̀ tẹ́kìlá anabi ni kóńtò ń kọ́ya bẹ̀rù ọlọ́run wàlẹ̀ yẹsù lè rahima kó sì máa sokun ẹbí papọ̀ kó máa jókun ẹbí ọjà lọ́wọ́ òun àkọ́kọ́ ẹbí wa ìyá wa àti bàbá wa ni anabi Isa ó ní wa barran bi walidati ó ní ọlọ́run ọba mi ó ṣe mí léèyàn dáadáa sí ìyá tó bí mi ọmọ dáadáa mo jẹ́ fún walam yaj'alni jabbaran shaqiyya ọlọ́run ọba ò ṣe mí lẹ́ni tọ́rọ̀ rẹ̀ ọ́ dàrú aṣèkí ẹni tọ́rọ̀ rẹ̀ dàrú ni wọ́n ń pè bẹ́ẹ̀ Quran 19 Suratu Maryam ayah 32 lọ́lọ́run ti ń sọ anabi ní rọ́gìmà àǹfọ̀rọ́jùlì anabi ní èèyàn yẹ̀yẹ́ ní arákùnrin kan láàrin yín adìraka wa àlìdé yìí tọ́lọ́wọ́n bá ní kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí wọ́n máa bẹ lójú ayé rẹ̀ wàlám yadkhulil janna kò wá ṣiṣẹ́ rí sọ́dọ̀ wọn tí ó fi wá wà lìjánná ọlọ́run anabi lè yẹn yẹ̀yẹ́ ni ọlọ́run sọ̀rọ̀ fún àmọ́kọ́mọ́ pọ́ ọlọ́run sọ̀rọ̀ fún àwọn òbí yín àwọn náà nílẹ̀kùn àlìjánná ẹ má jẹ́ ó tì kẹ́ tó gbọ́n tí wọ́n bá ti kú lẹ́kùn títì ẹ wá jábẹ̀rù ọlọ́run ọba kásí dáadáa sí wọn àwa tẹ̀síwájú ńjọ́ mẹ́jọ lérí àwa táwọn òbí wa tí wọn ò sí láyé táwọn ti kú dáadáa wò láà máa ṣe fún wọn táàfin máa jọmọ dáadáa lọ́dọ̀ wọn wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.